ọjà rẹ̀ sílẹ̀ ọwọ́ àlùjẹ́nà kọ́lọ́n ó sọ wá lọ́mọ abẹ. gbogbo oníkálukú wa níṣẹ́ ń kórìíra ní ọ̀fẹ́ ipe kó wọn jẹ́ ọmọ aná lẹ́yìn ìgbà tó ń bá fi ayé sílẹ̀ kọ́lọ́n má sì wá lára abẹ. ẹ̀rí ìran kan tó ń wà pé wọn ní lásán kò tó kasi múra ní kpakpa bí múra nítorí kéde ayé sẹ́rí báyìí ó kún fún ti sinmi lọ́nà ohun tí kì í mú kéèyàn títí àti wà lẹ́jẹ̀nà ó kún fún tí kì í jẹ́ kéèyàn fẹ́ ti tọ́lọ́ tí èsì ìfẹ́ jẹ́ kéèyàn ti tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báwo la ti wá ti fẹ́ rúlà nígbà tó ti ké àwọn tíyẹn máa ti téèyàn máa fi rálì dáná wọ̀ kí kórìíra lọ kàn án kórìíra rẹ̀ ẹni wọ́n ti ṣe náà bí lọ́mọ aná rọrùn tí fẹ́ràn lọ kàn án fẹ́ràn rẹ̀ ọ̀nà wo làwọn fẹ́ gbé bá dáàbì máa ṣe tó ṣe wípé kò wú ọkàn láti ṣe kò wú ara láti ṣe ó sì jẹ́ náà ní sábàbí tí gbẹ̀ni wà jẹ́nà báwo láti ṣe wá kóra wájú lánàá jìnnà sí tó ṣe pé ní máa wú ọkàn láti ṣe onímọ̀ owó ara láti ṣe tó sì jẹ́ pé àwọn ní máa ṣe sábàbí àti wọnà mi àfi kí èèyàn kí èèyàn múra nípa apá àmúra kí èèyàn sì jẹ́ ẹni tí ń bẹ lọ́wọ́ ọba nípa apá àbí bẹ lọ́wọ́. ó wá nínú hadith Abu Hurairah radiyallahu anhu gbanabi Muhammad sallallahu alayhi wa sallam oní xubbati náà bí shahwat wà xubbati jannatu bil makarih. wọ́n ní ohun tí wọ́n kó rọ kiri ká iná tíyẹn jẹ́ pé tíyẹn bá ti bára rẹ nù náà ní tààràtààrà náà ní gbogbo ẹkùfẹ́ ọkàn gbogbo tí máa ọkàn gbogbo tí tún náà ní tó yí iná kó náà ní tó ṣe é gbé òun náà la fi rọ kiri paná ẹ wá bá lè dáná òun tiẹ̀ òun tàbí rọ kiri ká tiẹ̀ òun náà ni alimẹtẹrì àwọn nǹkan tó ṣe kékeré wọ kàn tẹ kéé bára mu àwọn nǹkan tó ṣe kékeré kò lè rọrùn ó ṣòro pípọ̀ láti ṣe lọ́lọ́wọ́ bá fi rọ kiri ká lè dáná bẹ́ẹ̀ ni bá wò nínú gbogbo ìyá gbẹrún èmi lòlò lè rí mu wá sẹ́gbẹ́ sẹ́gbẹ́ sẹ́gbẹ́ àti wàlúùjẹ́ náà. èèyàn mélòó ni ọrùn kò lè rí mu wa bákan náà nínú èèyàn gbẹrún èèyàn mélòó ló rè kó lè mórí bọ nínú pé sẹ́tún wá ṣe iṣẹ́ tó lè mú ni wọn náà rọrùn la hawla wala illa billah torí lọrọ wa Muhammad sallallahu alayhi wa wa tó ṣe é àyàfà àwọn ẹni tọ́lọ̀ wọn bá bá ń sàánù. Tàlẹ́ ẹni náà nínú wa lẹ́ni tó ṣe ike ìbàjẹ́ ọ̀lẹ́sì lọ́sàn òsì máa wù lójú méjèèjì àyàfà àwọn ẹni tọ́lọ̀ wọn bá bá sàánù. Tàlẹ́ ẹni náà nínú wa nínú òwò láti yẹsẹ̀ kúrò lójú ọ̀nà tọ́lọ̀ àti tàlẹ́bù Muhammad sallallahu alaihi wa sallam láti lọ́ọ́ máa tẹ́fẹ̀ẹ́ rẹ̀ àyàfà àwọn ẹni tọ́lọ̀ wọn bá bá sàánù. Torí ẹ̀ tó ti jẹ́ pé ẹni tó ti tẹ́ àti wàlùjáná wàláhi àdéhùn tó ti tẹ́ àti àdéhùn ẹni tó wọ́n gidigidi ní láàrin àwọn èèyàn àti rírun wọn kọ́kọ́ láàrin àwọn èèyàn kó kálukú ọmọ abira rẹ̀ léèrè bóòlù ti máa rí gánà tó bá kàkà tẹ̀lé tọ́lọ̀ ẹ wá máa kàrà ní ebi gbogbo onúlọ́ máa bí tọ́ máa tètè pé wọ́n lu ọlọ́mọ pa torí kọ́ ọ̀kan fẹ́ sílọ̀ ọ̀fẹ́ tẹ̀lé tọ́lọ̀ èsì ọ́. ìwọ ọ̀fẹ́ sórí rẹ ọ̀fẹ́ wọná rọrùn Yahya ibn ya, ọ̀kan nínú àwọn adúwádúwá rere ó pàkíyèsí wa lọ sí ní nǹkan kan tó pàtà ọlẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́sẹ̀kẹ́ títà ni wọ́n máa ń tara wọn jẹ oníkálukú lọ́fẹ́ wà lójánù ṣùgbọ́n ojú ọ̀nà tí wọ́n tọ̀ ọ̀nà tí gbé náà ni oníkálukú lọ́fẹ́ tó ń bá kú tó ń kú tó ilé ìfẹ́ ló wọ́n sọ̀kalẹ̀ ṣùgbọ́n tó ti ṣe pé ojú ọ̀nà tí wọ́n tọ̀ ojú ọ̀nà tí wọ́n náà rọrùn ha ọmọ ìyá máa ń tara wọn jẹ púpọ̀ ṣébí wọn náà ń dára rẹ nù wọn ń dára rẹ jẹ ṣébí wọn bá ti gbọ́n kankan nípa ẹ̀sìn ọlọ́ ọmọ ìyẹn mu ó lè máa kára kọ́ máa kálẹ̀ ń bò yà ọ̀ ọ̀ ọ̀ tọ́lọ̀ wà lè bá lọ tọ́lọ̀ wà lè bá lọ iná àkùrá náà alukurani la ń ka alukurani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nìyẹn ìgbà tí wọn bá wọn sọ ẹgbẹ́ tọ́lọ̀ lébà náà ni òfin ọlọ́run tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ tọ́fẹ́ yí padà ni tọ́fẹ́ yí padà ni ọ̀rẹ́ sọ fún ọ ni nígbà tó ti pé gbogbo ẹ̀kọ́ sọ fún ọ àwọn náà lọ́lọ́run sìn òkèlè ọ̀daràn tó ìdí inú tó fi wá dé bá wá yóò sì máa rántí pé wọ́n sá wà àlìjáná ni àìmọ̀kàn ah, balẹ̀ àlìjáná ni tààràdà ẹsẹ̀ bó ti gba tíkẹ́ẹ̀tì. torí rẹ̀ Yahya ibn Mu'adh oní mi àbọ̀ mi lọ́wọ́ ti rọrí àìsí ẹ̀ǹtẹ̀ lọ́rọ̀ mi rọ́ sàlìjáná ni mi bí sẹ́rí àlè náà oní bẹ́ẹ̀ nínú ìtọ́ka sí nínú kéèyàn sára rẹ̀ jẹ lọ́dọ̀ tèmi kéèyàn máa retí àti kéèkó àlìjáná nígbà tó ti ṣe pé ntọ́pì sílẹ̀ ètò àwọn ọmọ náà ni ọbẹ̀ késo àlìjẹ́nà ètò òpìpì sílẹ̀ ètò àwọn ọmọ náà ni bọ́ọ̀lù tó wà lè késo àlìjẹ́nà sẹ́fẹ̀yìn náà sọ àlùbọ́sà wúlò ẹ̀fọ́ sì dáa púpọ̀ ẹ̀fọ́ yìí pé èèyàn lè fi àlùbọ́sà kọ́kẹ́fọ́ báwo wá ni ẹni tí ọwọ́ á fi èso náà tí ọwọ́ á kà àlìjẹ́nà kò lè ṣe é ṣe láéláé kò lè ṣe é ṣe láéláé. o lè fi di ẹlẹ́kùn kọ́ ajẹ́ pé máńgò ló fi máa ka o tó bẹ́ẹ̀ torí ẹ̀ ń kéèyàn sara rẹ jẹ wára rẹ kan pẹ̀lú ọmọ bó ti lẹ tó ló ti sara rẹ jẹ ń fi rọrùn o sì lérò ìpè tó rí níbẹ̀ lè tó dọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ oníkálukú rí fún bàbá wọn lára mu rárá láti ṣiṣẹ́ àfihàn wọn náà abẹ́ wọn náà rọ́ọ̀nù na nínú n'inu tí mba mú pàtórí ibùsùn náà na nínú ọ̀nà tí wọ́n tọ̀. bákan náà ọ̀kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ń bẹ nínú kọ́lọ̀ǹtẹ̀ ọ̀dára rẹ̀ ó sì ń bẹ nínú pé ọlọ́wọ́n wa ó ti fi ọ́ lẹ̀. òun kọ́kọ́lọ́ yóò wúlò kó ṣiṣẹ́ nígbà tí èèyàn bá ń ran kan pé ọba tí èèyàn ọ̀tẹ̀lé tiẹ̀ ọba tí èèyàn ọ̀pàtẹ rẹ̀ má yóò kúkú kẹ́yìn náà ní nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n lé lẹ́yìn ń bẹ nínú kọ́lọ̀ ti dára rẹ̀ ó ń wa lé onírọ̀jọ́ ó khuzlan wa hubb wọ́n ní ká máa rán kan wípé ọlọ́run ọba bẹ́ẹ̀ tẹ̀lé tiẹ̀ yọ̀ọ̀kẹ́ ọ náà ni wọ́n ní àmì bọ́lọ̀ ti dọ̀ dára rẹ nù àmì pápọ̀ ti dọ̀ dàm. torí ẹ ìbára náà ti mà gbogbo lọ́fẹ́ rí kí ọlọ́run ìgbà tá à ń tẹ̀lé tiẹ̀ àkókò tẹ̀lé oníkálukú wọn kà mú mi ìran kan ni wọn gbé mu ó sì tẹ̀lé tọlọ síbẹ̀ náà nìyẹn máa rà lìjà náà wọ̀ kí ara lè ṣe sáfì rà lìjà náà wọ̀ àwọn ẹsẹ̀ olóore ni àwọn ẹsẹ̀ dáadáa tọ́lọ̀ wọn bá ní ká ṣe dáná ní Muhammad sallallahu alaihi wa sallam tó fi mà wá láwọn ìtọ́jú ọ̀ràn àyàn àtàwọn ìtọ́kọ̀ wọlé tí kì í àyàn dandan ní ká mójútó àfi tó o bá fẹ́ wà lùdánná ló kájínà sí gbogbo ńdọ́lọ́ ń tẹ̀lé wọ̀ àtẹ̀dá nàbì Muhammad sallallahu alaihi wasallam sàlàyé pé wọ̀ lọ. kọ́dà gan eléyìí tí wọ́n ní ọlọ́run ọba kórìíra rẹ̀ kò sì jẹ́ ńdá nífẹ̀ẹ́ sí nínú ṣẹ̀ríyà dáadáa ní kájínà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. torí àwọn ní máa ṣe sábàbí àṣírí àforíjì gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa oníṣìí máa ṣe sábàbí ní torí tó ọba ti jáde ṣe ń ṣe ńtọ́lọ̀ ti kọ́ láti tó jìnà sí ńtọ́lọ̀ ọba ní kò jìnà sí ọ̀dájú kò ní mo máa ń tẹ́jà lẹ́jà lọ́kùnrin yá. ẹ gbọ́ tọ́lọ̀ ọba wa ń kọ́ ni ọlọ́wọ́ ọba ń kọ́ nínú Suratu Maryam ayọ̀ kẹtàlélọ́gọ́ta oníṣẹ́lẹ̀ jẹ́nẹ́tẹ́ lẹ́tí nùrí gómìn a máa jogún àlùjánnà yìí fún ẹni tó bá di olùpáyọ̀ ọlọ nínú àwọn ẹrú ọlọ ìdá at-taqwa sabilul janna ìpáyọ̀ ọlọ lójú ọ̀nà àti wà àlùjánnà kò sí ìpáyọ̀ ọlọ kálẹ̀ àlùjánnà kò lè rà àlùjánnà lọ ọrùn péré nípáyọ̀ ọlọ kọ́ máa ti ọkàn rẹ mú kọ́ máa ti aya rẹ mú kọ́ ti sọ̀rọ̀ kó ti máa tọ́ ara kó ti bẹ̀rù ọlọ́run ọ ìwọ lọ dáràn ọmùtí ìwọ lọ dáràn oníṣìná ìwọ lọ dáràn ẹlẹ́bọ ìwọ lọ dáràn olùtakùtà nẹ́bí Muhammad sallallahu alaihi wa alihi wasallam ọwọ́ àlọ́ payọ̀ ọlọ kí ni jẹ́ payọ̀ ọlọ nínú sèse rẹ̀ kò sí kò sí ìdánwò ní bẹ̀rù ọlọ kí ẹsẹ̀ ká máa ti àyà àmúṣe bá ti sọ̀rọ̀ ọlọ fún wa kọ́ tẹ̀lé tọ́lọ̀ kò jìnnà sí tọ́lọ̀ nípa ọmọ ẹ̀sẹ̀ ìdánwò ní bẹ̀rù ọlọ ìtẹ̀lé tọ́lọ̀ ìjìnnà sí tọ́lọ̀ ọba ti léwọ̀ fún wa ó ń lọ sọ ní dání tí ń bẹ̀rù ọlọ ọdọ wa wa ẹ wo nu ayé ọlọ́ni alẹ́dáńdà ni ọ táwa máa dogun bẹ́ẹ̀ni tó bá di lọ nínú àwọn ẹrú ọlọ èmi ń fẹ́ àlẹ́dáńdà ìwọ ń fẹ́ àlẹ́dáńdà kí ni tó yẹ wa ìpáyọ̀ lọ ọlọ́n kó tẹ̀lé pẹ̀lú rẹ nínú ẹni tó rẹ wa nínú kejì lé ní nínú tó nípa adalẹ tó ń kún lálẹ́ jẹnà táwọn ẹni tó tó kù tẹtẹrẹ tí òfin lọnà àwọn ẹni tó káwọ́ gbéra tó láti tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam táwọn ẹni wọn wà lẹ́jẹ̀ náà àbẹ́ni tí ń sin lọ́nà lójú méjèèjì tí sì ń tẹ̀lé ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn ẹni tó تلك الجنة التي نورثها تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون إليه الجنة التي أورثتموها إليه تأجوكم فيه أمي جوكم بما كنتم تعملون نسولين تأسين إلهي بعني ما سببية سببية نسولين سبب تأسين إلهي أتكوي سكاتي قف ọpàtàkì níbi àtúrà àlùjánnà wò ẹni tó bá ń sin lọ ó ti mójú ọ̀nà àtúrà àlùjánnà wò bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ wa nì lásán iṣẹ́ wa dáǹtẹ̀ lásán kò tó láti fi wà wà lùjánnà ọdọ akpọ ó ti pàtàkì ọjọ́ rẹ̀ kéèyàn tẹ̀lé ọmọ tẹ̀lé sọlọ ọmọ lójú méjèèjì ọmọ jìnnà sí ọba ní ṣùgbọ́n ẹ̀sìn tá à ń ṣe gbogbo ẹ̀ pátá polongodo sábàbí lásán ni láti wà lìjánu àtúntò káàdà kankan tó ní ńlá púpọ̀ òun náà ní ìkẹ́ àti àna ọlọ́run ìkẹ́ àti àna ọlọ́run ọgbọ́dọ̀ tó kún sétí tó ń sin náà mọ́tẹ́kí àti tó ń se mọ́tẹ́kí tẹ̀lé títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lẹ̀ tọ́lọ̀ fi sàánù rẹ̀ mọ́tẹ́ kó tún tàn jẹ lọ síbi pé èmi ò kúkú bùkátà àna ọlọ́run èsì bùkátà kí ọlọ́run a ọlọ́mọba yọ wá náà àtúkẹ́ rẹ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ẹ̀dá rẹ̀ lọ́lọ́ ẹ̀ bá lò ọlọ́mọba kọ́kọ́ sànù wa torí ẹ̀ ló ti jẹ́ pé títẹ́ kó lè bá aráàlú náà náwọ̀ sílọ̀n kó bá aráàlú náà náwọ̀ kọ́tà pọ̀ ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí imaamu Muslim tó gbé jáde tó ní lẹ́yìn yóò dọ̀kílà ahadan minkum amaluhu al-jannah ẹnì ọ̀sẹ́nìkan nínú tí iṣẹ́ rẹ̀ lè dágbé wà lẹ́nu yẹnni kí iṣẹ́ tàn ṣe ó ti ṣe pàtàkì tọ́jú ọ̀ràn àyàn tó kò lè dágbé wà wà lẹ́nu wọn ni wọlé ẹnjẹ yọ Rasulullah tó fi lórí wà lẹ́nu Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ àti iṣẹ́ rẹ̀ kò lè dágbé wà náà wà lẹ́nu wọn ni wọlé ẹnẹ tó fi lórí èmi náà iṣẹ́ mi lásán kò lè dágbé mi wà lẹ́nu إلا أن يتغمدني الله منه بفضل ورحمة أيا في تيولون أبا تبا في أدلات كيف تبا في قليل تبا في أدلات كيف تبا في قليل لمن تولي رال لمن تولي رال جنة ọlọ́run dá àdúrà àti ìkẹ́rẹ́ má yọwọ́ rẹ̀ kó lọ́rọ̀ wa o ọlọ́run ṣàánú wa má jẹ́ àjọra wa lójú pẹ̀lú táǹtẹ̀ níṣẹ́ fi ìkẹ́rẹ́ àtàánú rẹ̀ gbé wa wà lẹ́jẹ̀ náà rẹ̀ ni o tó bá di lọ́la pé ndàkúnyàm ìrẹ́ ló ti jẹ́ pé àwọn ahlùkùn nẹ́tì wal jamaa àwọn ti di yé wa látọ̀dọ̀ tó ti pẹ́ wípé iṣẹ́ tẹ rí yẹn níbi àti rálì dáná o wọ́n mọ̀ sí fọwọ́rọ́ sẹ́yìn ẹni tí ò sí lọ́n kò lè rálì dáná o ẹni tí ń sí lọ́n iṣẹ́ rẹ̀ ò lè dágbé wà lẹ́nu àyàfi káànú àtìkẹ́ ọlọ́run ọ̀bọ tó kún fún àyàfi káànú àtìkẹ́ ọlọ́run ọ̀bọ tó kún fún torí láti rí pàtọ́lọ́ ń sọ nípa àwọn màlúùjẹ́nu wọn wà lùdẹ́nu wọn máa gbálò níbẹ̀ wọn máa jẹ bàbá tó ṣe wọn ní gbẹgbẹ ọlọ́dún wa ni jẹ́sà ẹ̀mí máa ká mu yàmẹ́lú eléyìí jẹ́ ẹ̀sán tí wọ́n ti níṣẹ́ ọjọ́ ẹ̀sán tí wọ́n ti níṣẹ́ èwo ni dẹ́ẹ̀tì ni máa gbé ni máa gbé irú ọba kọ́sàánù tí wọ́n ti tí wọ́n náà ríran rí iná irú gbé lónìí o lè ṣe lọ́la kò sáyé rẹ̀ mọ́ kórópá àná gbélé kọ́ lójoojúmọ́ lágbájá kú tàmẹ́dó lágbájá táàjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọ ti kú bẹ́ẹ̀ jẹ́ kí wọn náà bá kú lọ́nù ọ̀yọ́ wọn náà ń lọ bú ayé òní pa ń torí ta ní òní ta lọ ẹ lọ lọ dá yàrá jẹ àbí kò múra ó ti ọmọ bàtí ọ níjọ tó ọba kú abúkátà ká sí náà àti abúkátà ká jìnà tí gbogbo tọ́lọ̀ bá ní ká jìnà tó ẹni ká mẹ́nu bá díẹ̀ nínú àwọn ẹsẹ̀ ńgbà tá a dandan àti ká àti ká tẹ̀lé àti ká tẹ̀lé tàdébì Muhammad sallallahu alaihi wa sallam àti ká jìnà tí gbogbo pálapàla rádaràda ségesège ráwọn ráwọn jáde jáde kálíbà rálẹ̀ náà ẹjẹ́ ká wá wé díẹ̀. tí wọn náà gbowó tẹsẹ rẹ ọjọ́ tí ọmọ àlùjáná àbí ọjọ́ nínú àwọn tẹ tí ma ti sábà fi kéèyàn ọ̀rọ̀ o ọ̀nà ni àdéhà ọ̀sọ̀làwàtì hàn kámọ́tò tó àwọn ọ̀sọ̀làwàtì àkókò máa eléyìí tọ́lọ̀ ti lórí wa tó yé mi tó yé wa tí gbogbo wa dáàmà àwọn tó ti nínú wa ìwé tuntun fi o gbogbo wa aláwùjọ tó ní kálukú tí ọ̀rọ̀ bá tó gbélé ayé wá kì í tí wọ́n bẹ nínú ẹni tí mójú tó sọ̀rọ̀ wá sí abẹ́ òsì náà ìdí wọn náà mọ̀ pọ̀lọpọ̀ jùmọ̀ àtọkọjá ni jùmọ̀ àyè lótótó fẹ́ forí kalẹ̀ fún ọ̀gbà dẹ́rù sọ̀là wá sí wá gbé ìyàwó àlùjáná wọn náà rí ọ̀pọ̀lọpọ̀ ń kún ní ìsìn àṣírí wọn tú láì sí ìwọ sàárì àṣírí tú àwọn èèyàn ti sọ pé à ẹ wọn ní lágbájá kú aago báyìí wọ́n ti tètè láti jànáza sí lára wọ àtọ̀ pé tán kò ní tó kú mùsùlùmí hmm, ọlọ́wọ́n kò ní tó kú mùsùlùmí ah, ẹ̀yin náà ò ní lọ ní alọ́wọ́n kò ní tó kú mùsùlùmí àpò ọba nítorí pé náà ti orúkọ lásán náà fi mùsùlùmí òfó báyàn lórí anabi sallallahu alaihi wa sallam ó sì fi yé wa ti pàtàkì tó salatul janaza sọláàtì tá a máa ṣe tó kù lára yìí ó ní ẹ ṣàdúrà fún òkú yẹn tọkàntọkàn nítorí pé ń kú káta àdúrà yìí ókè ìwé ìṣe náà tani ọ̀ á lọ lórí ọ̀ tàlẹ́jọ́ wọn ti àbáwọ̀ àbáwọ̀ ti òkú rẹ̀ ọlọ́run dà tó tó sọ́nà òun tó ọ pé òun ti sọ láti kọ́ àbẹ́ẹ̀kẹ́ torí ẹ̀kí ìsara tó kù tí gbogbo èèyàn nílé lọ láti lọ sẹ̀sọ̀ láti jàǹdà àti ọ̀la tiẹ̀ bọ̀ kó tó wọ sàárì. àwọn kan wà tó jẹ́ sà wọ́n lọ náà ni wọ́n lọ náà ni láìpẹ́ wọn wọ́n lọ náà ni torí pé àwọn sàárà nàìjíríà lè fi tẹ̀sí yẹn àwọn lọ nítorí tó kù bá ti kú wọn lọ náà nù wọ́n fẹ́ gbowó mẹ́ni ọba àjọ dára ọba àjẹni rí ọba àjẹni tí ọ̀yẹ́ ká sẹ̀sọ̀ láti sí la ó dé náà ni tí wọ́n fẹ́ pawó mẹ́ni àwọn eléyìí sọ láti mọ̀ ò wúlò tẹ́lẹ̀ ní tọ́lọ́pọ̀lọpọ̀ ọ̀nà wọn dé bẹ́ẹ̀ ti rẹ̀ dáhùn àti ìdàgbà wà fún kí á nà bá ní. wọ́n dé èsì náà tí wọ́n bọ oko tó kú ọ̀la ẹ̀. ọgbà torí màlíkà tó wàá gba ẹ̀yìn rẹ̀ gan ọgbà. ọgbà àwọn màlíkà tó dúdú ló dúdú lápò tí wọ́n kó lọ wọ́gẹ́ bí ọ̀daràn àwọn amú ẹ àwọn amú ẹ lọ́sọ̀dọ̀ ọba tí ò ní gbé fúyẹ́ ẹ wàgbà. ẹ dákun sọdọ abẹ òkùnkùn dà abẹ lórí ọdọ ọsọlẹ wa tó kàn sọlá wa tó àkókò mara nǹkan gbọ́dọ̀ tẹ ẹ̀yin ọkùnrin ẹ máa wá mọ́sálásí ni kò sáyè fún yín láti máa ti sọ láti lè yín àbí ibi iṣẹ́ yín ní ṣọ́ọ̀kù yín ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin alọkùnrin náà lọ mọ́sálásí àdébí sọlọ lọ àdébí sẹlẹ ọgbà ayé máa ti sọ láti ilẹ̀ lé pápọ́ títí ọ̀lẹ́ni tí ọ̀fà wa mọ́sálásí kó wàá lẹ̀ ọlọ́kọ́ mọ́kọ́ wa lójú kọ́dà ibùdó mọ̀tòrò ó ní ẹnìkan ìfẹ́yìn níbi àtiwájú sọ láti mọ́sálásí pẹ̀lú jama láyé àlẹ́lu Muhammad sallallahu alaihi wasallam ìlà munafiqun dhaahirun nifaq àyàfi munafiki tọ́hàn ti gbogbo ara ẹgbẹ́ munafiki. ó ní mo ti rí i tí wọ́n máa ń gbé ìyàwó àti mọ́sálásí táàárẹ̀ ń ṣe wọ́n tí wọ́n ti gbé kọ́kọ́ lọ́rùn títí wá sí tí wọ́n fi gbé wọn lọ nǹkan kò sí ọ wọ́n ló ń ṣe nǹkan ó yẹ sí wà mọ́tíláṣí sọ́dá bá ọ̀dà bẹ́ẹ̀ ẹ ṣe dandan ní kí wà mọ́tíláṣí dandan ní lọ́gbọ́n yẹn dandan ní lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ ọmọ pé dandan ní kú ìpá ń para ló ló ń pajá wọ́n ń sánà bí ó ṣe wà lẹ́nu náà oníná ló fẹ́ wọ̀ ibẹ̀ ló ń sáìn nígbà tó ń bọ̀ àwọn ọlọ́mọ tuntun ẹgbẹ́ ẹ mú tipátipá nínú tí wọ́n fi ròyìn àwọn tí tẹ̀lé súnà nù nínú súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ̀yin ni khayrun nasi lin-nas ẹ̀yin lẹni tó dáa jù sí gbogbo èèyàn wọ́n ní kí ló dé tó fi débẹ̀ ànábì nítorí pé àbí Abu Hurairah túmọ̀ rẹ̀ sí pé ẹ̀yin alùsùnà ẹ̀yin gan lẹ máa fàyàn wà lè jẹ náà pẹ̀lú tẹkẹtẹkẹ lọ́rùn torí nígbà tí o bá fẹ́ gbọ́ lẹrọ ẹ tẹkẹtẹkẹ bọ́ lọ́rùn fáwọn náà pé iná ọyọ

wọ́n máa pèpè lọ sí ìdíkà sí dáadáa wọ́n máa kúrú àwọn èèyàn láti ṣe rere wọ́n máa lé wọn jìnnà dáìlá ọlọ́run ọ̀sìn bẹ́ẹ̀ lọ́rọ́ mi sí ọ. níbo bẹ́ẹ̀ tí àkùrá mi rẹ sọ́dọ̀tọ̀ àwọn lè rán mo rò pé yé wa ha torí ẹ̀ kí n dékè sí yorùbá kan mọ̀ wá wẹni sí ọ kọ́nà ọ̀sìn mi ọlọ́ọ̀fẹ́jọ́ mi sàn án ni kọ́ńbẹ́ ọ̀wọ́ àtẹ̀gbà tó lọ́ọ́ tètè rò fún mi yẹn gbọ́rọ̀ ọ̀rọ̀ ti di ní okunu aláìjọ tí ó kú ní ìdíjọ́ dẹnu lẹ̀ ẹ̀yin lẹ́sùn máa pa ẹnu rẹ̀ máa. lẹ́ni tí ń já ní ti ń tanra rẹ̀ jẹun ṣébà lẹ́mìí la náà là ń halẹ̀ bọ́ba ti kú sẹ́ni sìn ó dín ká nínú àkọ́kọ́ kí máa ṣe fókù tó bá kú ẹyin ọ̀dọ̀ òkè ni torí gbàtẹ́ mi ń jáde ẹyin jù tẹ̀lé ni ẹ̀yin ọmọ àpòjù rẹ̀ kò lè dójú padé má lónìí ọwọ́ á ìtọ́ kò as-salawatu al-khams ká mójútó o wọn wò táwọn olórí ikú tó wà lọ́tún àti lọ́sì tí wọn náà wá jọ lórí ikú àwọn olórí ilé ní kọ́ máa wò ó lè sọ pé adé ah, gbogbo èèyàn bí wàá lọ láti dé sí náà yìí tẹ wàá mí nìkan wọn wọ náà yìí ah tẹ bá wọ náà tí wọn wà lè sẹ́ni náà kí lọ́kàn lẹ́yìn gbàtà àwọn bá wà wọlé fẹ́ ṣe pọ̀ tó ń tọ́lọ́ sí kádàrá bá àlìjáná ni wọ́ọ́ ah, nígbà tí èsì pé wọ́n wọ́n ní sọ èèyàn púpọ̀ ibi tí wọ́n bá ń lọ ní ọ̀tẹ̀lé wọn gbogbo èèyàn náà bá wọn náà torí di kálukú ra rẹ̀ kò wá ti pọ̀ jù láwùjọ wa yìí àìsí lọ àìsí lọ rárá ẹ wà wọn láti kọ̀ọ̀kan táwọn èèyàn lọ lọ ọ̀gbá yìí lọ lọ́pọ̀lọpọ̀ àdúgbò mi sẹ́wọ̀n náà lẹ́ẹ̀ máa lọ́ ẹ bá fẹ́ ṣe ẹ lè sọ béèrè lọ́wọ́ àdúgbò tí yín ẹ wù ú èèyàn mélòó ni wọ́n á fẹ́ ẹlòmíì kan wọ́n mọ̀ pé mùsùlùmí wà láyé yàrá ní dáa lágbájá wá sí ó ti yan lódì ó ti gbogbo wà àti àwọn wa lẹ dara tí ó gbà kò lè gbà sábàbí tí ó ti kẹ́ni tí ìmá ń ṣàdúrà fún ọ lẹ́yìn ìgbà tó o bá kú kádùá rẹ̀ ọmọ ìjà tó fo òun náà nìrànlọ́wọ́ tí wọ́n bá ti lè ṣe fúnra rẹ̀ kó tó kú tí wọ́n bá sánà kádùá ẹni tí máa ń ṣàdúrà fún ọ lẹ́yìn ikú rẹ̀ ọgbà wàláì kò ní gbà ìyẹn ni kó òkú mùsùlùmí òkú lẹ́ni tí ń sin lọ́n gbogbo ìyẹn wá ń ṣàdúrà fún bí ẹni ṣépè lọ́jọ́ tó ráwọn náà ìyẹn tó bá tó sàdúrà gbọ̀nà súnà ètò tí wọ́n péjọ wọn á lọ dára wọn jọ àwọn sàdúrà àjọ kẹta àwọn sàdúrà àjọ kẹjọ àwọn sàdúrà ogójì ọ̀dọ̀ tá ń bẹ̀ àtijọ́ lè lásán ọlọ́run tún lẹ̀ mọ́ yín láyà àdìsá nàbì mọ́nà àmìlà àmẹ́lẹ́ lẹ́yìn sàárẹ̀ ìgbà àmúrónà bọ̀wọ̀ rọ́ọ̀jù gbẹ̀n tó bá tó sẹ́kọ̀ọ́ sí ìsàwọ̀ la ni ó ṣe á jù kò sínú ẹ̀sùn àwọn náà wọn máa gbogbo àti kí wọ́n tó máa kéde rẹ́díò á ti dọ́kẹ́ta àti dọ́kẹjọ́ ẹni tí ọba dùn wọn kó borí tọ́ lẹ́ àwọn ò o tá bá àbí bá ẹni tí dùn mọ́ àbí àbí kan lórí dà o bàbá ẹ̀ kú yẹ kó o tún nù ni ibi tá à lọ ni ọgbà kọ́nà sáà ti ká wò ó rí ìrànwọ́ náà bàbá ti rọ́nà náà lẹ́dàpọ̀ ẹ̀fọ́ àwọn alágídí hàn wá ìwọ lọ àwọn alágídí àwọn ọ̀bẹ ní tí wọ́n máa pété inú wa láti ọlọ́dà fún wa sáǹpù wọn kárí wọn ní lọ tó lè gbójú òkè máa wo lẹ́ni pé títà sọ sọ ọbẹ̀ torí ẹ̀ inú ti jẹ́ gbogbo olóríire tí máa gbọ́rọ̀ mi ní lọ pé ní báyìí kò sáyè gbọ́rọ̀ mọ́ asọ́lẹ̀wá sọ̀fàm ẹja mójútó bàbá òmójútó ìyá òmójútó ọmọ ti fẹ́ mójútó ìdí inú tí gbogbo ọmọ ti yàyà kuyà láwùjọ ọmọ òrí yín ká ṣe sọlá torí àwọn máa ń pè pé ṣe sọlá àjọ ni sọlá wọ́n ti dá sọlá sọlá wọ́n ti sọlá òun ọmọ ti jẹ́ sọlá because bàbá mi ọ̀sán fún mi kí n sì rí ìyá mi kó ṣe àwọn náà sì ni tí mo fi ń ṣe sáńpù sampo bàjẹ́ sẹ́mi pé tọ́fẹ́ wò sampo náà lọ́ba lò torí ìdílé lẹ́yìn ṣé ẹ̀yin máa ń ṣe sọ̀lá ẹ̀ máa wá mọ́tíláṣí tẹ̀sán máa ń ṣe náà fìlànà lẹ́yìn torí gbogbo ẹ̀ lọ́ máa ń wò gbogbo ń tẹ̀sí pátá lọ́ máa ń wò tó bá jẹ́ pé ẹ̀ máa tún ṣe náà fìlànà lẹ́yìn ó tún pàtàkì torí pé ọmọ tó ta bá ti mọ́tíláṣí àtúnṣe sílé látara ọmọ akálukú ẹ máa mọ bí bàbá rẹ máa ti ṣe bí ọmọ ti ṣe ẹdí káwọn ọmọ màtàlọ alákẹyìn ọmọ wa kẹ máa fẹ gbójú kẹ máa fi wọn ẹ má fi hàn wọn fẹ ń wò wọn o torí wọn fẹ sáko mẹ ẹ máa fẹ gbójú wò wọn ẹrí pé ọmọ yìí ẹrí pé lẹ́yìn àjàmbá fún mi sáǹpù bàbá wọn lẹ rí torí kálukú òbí bàbá rẹ ni ẹ wá ẹ wá tún wá kéèsì bí bàbá wọn náà bá ń sálọ alá kéèsì pé yẹ lásán kọ́ lọ́mọ tiẹ̀ má lọ alá yẹ lásán kọ́ lọ́mọ rẹ̀ ńkọ́ nìyẹn subhanallah torí gbogbo ọmọ kálukú ń sọ bàbá rẹ̀ torí ẹja mójútó sọlá wa ti hàn ẹja ní mọ́tíláṣí wa máa fún yéésì torí tiwa torí tara kálukú torí tara kálukú wà ah, wà mọ́tíláṣí àwọn ìgbà pété bíi nílá dábàá wà pé wọ́n wọ́n fẹ́ máa pawó ọlọ́mọdé tòsí sí nǹkan kan dábàá wà pé wọ́n yàn kankan lọ́mọ adájọ́ fún dání ìdá mélòó pé kí ni wò kí ti ní ọ̀dá mélòó àwọn tó ń yóò ṣe sàrà náà gan tó jẹ́ pé àwọn ti ń ṣe àwọn náà kìí ṣe ìdáàkà kan wọ́n ní ọdẹ tó eléyìí túmọ̀ sí pé ẹ máa wá mọ́tíláṣí dẹ̀ mọ́ tọ́ǹba ń wá mọ́tíláṣí wàláhì orin tó rí bí o ti pọ̀ jù dáadáa òní sí ọ kọ́ ọmọ rẹ ní bọ́ ọdúnnú àìjọ òní sí ọ kọ́ ọmọ rẹ ní bọ́ kẹ́dùn ẹ dákun orin wo ló tó léyìí kò sí orin tó tó ibi tí wọ́n bá ń sọ pé lágbájá ọ báyìí ṣẹlẹ̀ sí dáadáa báyìí ṣẹlẹ̀ sí kí ni gbogbo ẹrú ọlọ́run àti ọlọ́run forí sí ọlọ́run fà lùbáríkà sí ọlọ́run pèrè kárí. tọ́ tí àyíká bá ti ṣe à ọlọ́run bá kó sẹ́ma bẹ́ẹ̀ ọlọ́run bá kó tù wọ́n nú kó ṣe àdánwò ní ìpẹ̀sẹ̀ rẹ fún wa wàláhì tọ́lọ́run bá gbà kú oríire. ojoojúmọ́lé ẹni máa ń ti ọ́ ẹbí wọn náà lọ́ọ́ máa dáadáa mà wọn náà lọ́ọ́ máa dáadáa mà torí pé dáadáa tó ṣe wá kò ní í jẹ́ a bá rẹ́ mi yọ̀ mọ́ wa lórí dáadáa aburú tó ṣe wá kò ní fúyẹ́ tábà rẹ ní bá wa kẹ́nu tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ máa wá mọ́sálásí ẹ máa wá mọ́sálásí tí kankan bá ṣe ṣọ nínú dáadáa tó wà ní wíwá mọ́sálásí sọ fún ìmáàmù ìmáàmù nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ kẹ́ dá mi márùn gẹ́sẹ̀ ìmáàmù ti ṣe yàn wò torí tó bá sọ fún wọn wọ́n nìkan wá o àwọn ọ̀bọ̀ ṣe kìnnìkan o àwọn ọ̀bọ̀ kìnnìkan o mọ́gbàgbà ìmáàmù tó bá gbé tẹ̀lé súnà tí kankan bá ń ti ọ sọ fún yọ ọdọ márùn yọ ọbọ wọn nínú súnà ah níta-ní yìí ó ti sàábì kanjọ́ kan ọwọ́ abá nàbì sallallahu alaihi wasallam anábì ní sèbáì sèbáì sèbáì sèbáì ẹ wà pẹ̀lú ìwé ni ẹ̀yin sọ pé ìdààmú wà fún inú gbèsè ayé gbogbo ọ̀nà tẹ̀sí tọ̀ ẹ̀ rámì pé ó kò bẹ̀ tani ò sòrò bẹ́ẹ̀ fún wa ẹ wo náà ta nabi Muhammad sallallahu alaihi wasallam níbi ìjẹta ń bẹ ọ̀nà mọ̀ ní àdìsí ti fẹsẹ̀ rẹ̀ anábì ní ẹnì kan sínú àwọn tí ìṣòro kan tí ó tí ìdààmú kan tí ó dé tí ó sọ àti kí ọlọ́run bó lánàá rẹ̀ ọ̀la ó kéré ó kéré ní anabi sọ pé yóò fẹ́ bẹ́ẹ̀ wàláhì yóò fẹ́ bẹ́ẹ̀ allahu rabbi allahu rabbi láàrin ìhàlẹ̀ bẹ́ẹ̀ ẹ dàpọ̀ ẹ wo gbólóńgbó ti ma allahu rabbi láàrin ìhàlẹ̀ anabi ló ní sọ tí sòrò bá ti àkọlọ̀ ń kú subhanallah ẹ dàpọ̀ nítorí tọ́lọ̀ dábàá wa mẹsàlásì bóòlù ti fẹ́ mi ní táwọn abọ́ nákẹ́lì lọ́mọ eléyìí fún ọ̀dá nǹkan kan àbí ká máa wórí aláǹgbáká orí ọmọ alí orí asẹ́. Allahu Rabbi láṣẹ ìkàlà sáré òsì hàní gbogbo òṣòro tó bá àwọn àjùrẹ́ máa wí kò ní nọ́mbà tó bá sọ lẹ́ẹ̀kan ó tó tọ́ba wa wí tó ń wí tó ń wí tó ń wí tí ò sí nọ́mbà ó tó dáa ọ̀tàkùn súnà náà sọ̀rọ̀ bá a lọ sí Allahu Rabbi lẹ́sẹ̀ ìlẹ̀ ẹ̀yin nanu sunna èló la wá gbà lọ́wọ́ yín ni títẹ̀ ẹ bá fẹ́ ẹ máa dáwó àní wí àbí kẹ́ ẹ dáwó ẹ gbọ́ nǹkan bẹ́ẹ̀ ẹ gbọ́ nǹkan bẹ́ẹ̀ nítorí tọ́lọ̀ ìyẹn wo agbádùn owó yẹ bí yé yóò tún máa tẹ̀yìn jẹ pé òun ò ní wí àbí ẹ dáwó dáre dáre lọ́wọ́ ṣé pẹ̀lú bá a ṣe rí pé yóò yín náà tún ṣe bá ẹ ṣàgbé ẹ ṣe bára àbà tẹ̀mọ́ ọ̀dọ́wọ́ wa tó o bá ní kan sọ fún ìmáàmù rẹ tí ń tẹ̀lé súnà pẹ̀lú ògùn ọlọ́run ó sì rọ́nà àbáyọ torí pé àwọn nǹkan púpọ̀ wà tó ń lè mà àmọ́ tó ń wò pé báyà kò sí bùkátà wọn sọ tí wọ́n bá ibi tó yọ ọlọ́gbọ́n ní jáde lẹ́nu mọ́tíláṣí lọ́ba ti mú ọ̀nà àbáyọ wa fún kí á là wá wá nulẹ̀ ayé wa náà kò sí ẹjẹ amójútó sọlàwàtì bákan náà nínú tí máa ti sábàbí káwá àlùjánnà ọ̀nà ni assalamu ala ahli baytika inda dukhulika alayhim àwọn kẹta pa tọba wọlé kọ sálámà síyàwó rẹ gbogbo gbàtọba wọlé sálámà síyàwó rẹ tí àwọn sálámà síyàwó rẹ sálámà lọnà táyọ̀ ṣe kíkú di orí òfin abẹ́rẹ́ ní nǹkan náà ah, sàlámù àlékún sàlámù àlékún ká máa wò kó lóra rẹ̀ di òkò ọwọ́ òun ọkọ̀ sílẹ̀kùn ní lọ́fà dúró àwọn náà mọ̀tẹ́ káàbọ̀ ọkọ̀ ẹ̀kú lé láàyè láàyè lọ́wọ́. àní ẹ sálámà sí àwọn yín gbàtẹ wọlé ẹ sálámà sáwọn ọmọ yín gbàtẹ wọlé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ìbẹnu sábà ti tẹ̀ ẹ̀ máa fi wá àti ẹ̀ ẹ̀ dákun tó lè sọ kà fún pété sálámù lẹ́nu máa wò pé kálukọ́ kàn ní olú ẹ̀ tó eléyìí lẹ́nu tí máa jẹ́ kéèyàn rà lùdà náà sábà mímì ọ̀nà ni alukoro ti fi sẹ́bi ilé la tókun bá dé títí àti bá dé ẹja mi fẹ́ kó pàmbẹ́ kí máa ti sábà ti sẹ́yìn máa fi rà lùdà náà nbola tó yìí abúkù máa rọ̀bí ọ̀gbọ́n àbọ̀ ọgbà àdìsí kan wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn كلهم ضامن على الله إن عاش رزق وقوفي وإن مات أدخله الله الجنة àwọn mẹ́ta kan wà tó ṣe é pé wọ́n ní ìfinilọ́kànbalẹ̀ látọ̀dọ̀ lọ àwọn èèyàn oríṣi mẹ́ta kan wà ìfinilọ́kànbalẹ̀ ń bẹ fún wọn látọ̀dọ̀ lọ tọ́lọ́n bá ní kẹ́mi wọn ogun ọlọ́run rọ̀ wọn lọ́rọ̀ yóò sì tó wọn bí gbogbo kádà tọ́lọ́n bá bá kádàrà fún ọkú ọlọ́run bó fún wọn dánilẹ́nu àwọn ta làwọn mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ man dakhala baytahu fasallama ẹni tó ti pé ńgbà tó wọlé ọ̀sálámà ẹni tó wọlé sílé rẹ̀ ilé ìjẹ tíyàwó rẹ̀ ń bẹ asalaamu alaykum wa rahmatulah wa huwa dhaminun ala Allah ti ní ìdínilọ́kànbalẹ̀ látọ̀dọ̀ lọ tọ́lọ̀ wọn bá bá ní kọ́ yóò máa rọ̀ ọ́ yóò sì máa tó ọ tọ́lọ̀ bá ti gbẹ̀mí rẹ̀ yóò fi ọ̀sẹ̀ lọ́sẹ̀ ìdínilọ́kànbalẹ̀ rẹ̀ ومن خرج إلى المسجد فهو ضامن على الله أنا كان دوبك جاني لو سمعت لاتي وناس يجي في نلقى باري لا تدور أرين إيه، كمبر قد أبي أنت جاني لو سمعت ديسكو أنا تقول جاني لو سمعت لاتي وناس يجي في نلقى باري لا تدور ومن خرج في سبيل الله فهو ضامن على الله أنا كان دوبك جاني لا تدور جاب سجون الله وناس يجي في نلقى باري لا تدور الإمام أبو داود قال لك جاني في سنة صحيح gba ọ̀nà kan tó gúnrégé tẹ́lẹ̀ yìí má ti pé nínú sábàbí tí ìjà wà lè jẹ́nà òun náà ní kẹ́ sálámà tẹ́ bá ti wọlé nínú rẹ̀ òun náà ní kẹ́ máa lọ sí mọ́tíláàjì nínú rẹ̀ òun náà ní tógun bá dé ogun ẹ̀sìn Islam kò kó pa mbẹ̀ nínú sábàbí téèyàn tó fi máa wà lè jẹ́nà òun náà ní kẹ́ kọ́ mọ́tíláàjì fọlọ̀ kẹ́ kọ́ mọ́tíláàjì fọlọ̀ àìmọye ilé tẹ́lómi ti ní báyìí bó ti ṣe ní nílùú ti ń gbé ó tún ní nílùú òkè ó ní nílùú mi nǹkan kọ́lé ká ní bí ẹyẹ mélòó ni mẹ́tíláṣí tẹ̀ ti kọ́ bọ́ọ̀lù ẹgbìyànjú láti kọ́ mẹ́tíláṣí bọ́ọ̀lù eléyìí ti máa sẹ́kù ní ilé tí ẹkọ́ ẹkọ́ bá àwọn ọ̀fẹ́ àmọ́ mẹ́tíláṣí yóò sẹ́kù bẹ́yìn láéláé Umar ibn al-Khattab radiyallahu anhu ọgbà ẹgbà wà kàn wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ bẹ́ẹ̀ náà lè lẹ́yìn masjidan yóò kọ́rọ̀ bíi كان الله له بيتا في الجنة رواه ابن ماجه بسند صحيح أنا لو محمد صلى الله عليه وسلم قال لي كان يبقى مساجد الله داوي ينسي رنسي الله وبا نينوي وانت صلاة نينوي وانت القرآن نينوي الله وبا قال لك خلال الجنة يقولوا olówó wa ẹ̀ wá kọ́ mẹ́tíláṣí bọ́lọ̀ bẹ́ẹ̀ náà rí mẹ́tíláṣí kéré jọjọ láwùjọ wa yìí sí mẹ́tíláṣí lọ ẹ kọ́ mọ́sálásí fọlọ́ gbogbo owó tá a bá fi kọ́ mọ́sálásí fọlọ́ kò gbé gbogbo mọ́sálásí tẹ bá ti kọ́ fọlọ́ ọ̀lọ́ lásán ọlọ́wọ́n bó ti torí rẹ̀ sékè nù yọ ọkọ̀ ní kọ̀ọ̀kan yìí lọ́gbà àlùjẹ́nà nínú sẹ́tà àti táàbí wà àlùjẹ́nà òun náà ní ká máa pèsè fún sọlá lẹ́ni tó gbòǹ sókè ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa mú lẹ́fẹ́ ṣe ni abẹ́fẹ́ máa pèsè fún sọlá ẹ̀rí kọ́ni kálukú lè má mú wa máa jẹ́ àdí wọn yéé jà sí pé àwọn fẹ́ẹ́ ṣe ẹni tí ọmọ kòtò fún sọdá lè má mú wọn máa jà kódà wọn lè para wọn lè mú agboolé wọn torí wọn fẹ́ẹ́ ṣe lè má mú tó sì jẹ́ pé wọn mọ bá ṣe ṣe lè má mú náà ẹni tí bá fún tí ń àti nínú Abu wọn ni wa sallam pẹ̀lú ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kan Bilal lọ́ba dìde tó lọ́ba pèsè fún sọ̀lá tẹ̀lẹ́ mà sákàtà nígbà tí Bilal pèsè fún sọ̀lá ti tán qala sallallahu alaihi wa sallam ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé man qala mithla hadha man qala mithla hadha yaqinan dakhala al-jannah ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ẹnikẹ́ni tó ń pèsè fún sọ̀lá ti lọ́sọ̀ téèyàn bá sọ lẹ́ni tó ń mọ̀ àmàdájú tó kó sínú ànábìnrin ọwọ́ àtẹ̀lẹ́ ìyẹn ní kẹ́nikẹ́ni tí ń pèpè fún sọ́lá tó sì mà mà dájú tí gbólóhùn yìí pèpè fún sọ́lá ti kò sínú tí ò sí èméjì lórí rẹ̀ lọ́kàn rẹ̀ ànábì ní ọwọ́ àtẹ ẹ mà kú oríire o ẹ̀yin olùpèpè fún sọ́lá ẹ kú àtẹ́jẹrè ẹ̀yin ń pa àwọn èèyàn wá síbi àtijọ́ sí fọlọ́ nínú sábàbí tí wọn máa tún fi wà lùdẹ́ òun náà ní ká ti àlùwàlá dáadáa tábà wá parí rẹ̀. gbólóhùn dáná bí ni ká sọ lẹ́yìn rẹ̀ ká sọ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله tẹ́lá sọ báyìí anábì ní gbogbo ẹni bá sá lùwàlà tọ́wọ́ agbókòlò yìí lẹ́yìn àlùwàlà rẹ̀ kó ti hasilahu abuwa bolo jẹ́ nàti tẹ̀mánìyà yẹ kúló mi ẹ̀jì hà ṣáà. wọn ó sì ilẹ̀kùn alìjẹ́nà méjì ẹ̀jọ́ fún tó bá ti dọ́gbìn dà sí yà yọ wọlé gbára ilẹ̀kùn tó bá wù subhanallah táwọn máa sọ bẹ́ẹ̀ tábà sálù alásán àbá kan máa bomi sẹ́nu bí àwọn màmá màmá àmọ́ wa wò sẹ́mà àmọ́ wa tó fèsìfèsìfèsìfèsì yá ìyẹn lù nítorí wọn láàmú awé ni o ẹ wá wo orí sínú wa mẹ wọn ni wọn sì ilẹ̀kùn alìjẹ́nà méjì ẹ̀jọ́ fún yẹn èyí ó tún wá sẹ́ta ọ̀wọ́lé gbalẹ̀kùn tó bá wù ọ́. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تبعت معكم في اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين قصد هنا بثاني tọ eléyìí mẹnu sábàbí wọn ni wọn fi lẹkùn fọ ìyẹwò wọlé pé tó bá wọ sábàbí tí wọn fi wà lùdẹ náà àmọ́ ó àti sinọ gbogbo gbà kèé làwọn ẹni tí máa ń sinọ ní ìdákúrekú kèé ti pálọ̀ aláàtò nílẹ̀ rí o ó tún dàtẹ̀ sí ń bọ̀ irú wọn kọ́ wọn bá wí o irú wọn kọ́ ni wọn bá wí nínú sábàbí tí tún ṣe sábàbí tá a fi wà lùjẹ́nà wọn náà ní ifṣá òṣìṣẹ́lẹ̀ ifṣá òṣìṣẹ́lẹ̀ ká máa tàn sí sálámà ká ká tàn ká kèé ti ké ká àmà sálámà tó gbogbo èèyàn gbogbo mùsùlùmí asalaamu alaykum asalaamu alaykum asalaamu alaykum. irúgbà nàbí sallallahu alaihi wasallam ó lẹ̀ ní wà àlùjánnà sáájú kẹ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. ẹ ò sì ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ ò ní gbọ́ ẹ ní wà àlùjánnà sáájú kẹ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. ẹ ò sì ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ sáájú kó tó di pẹ́ nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ kí n tọ́ka sí nǹkan kan tó ti pété ẹ bá ti ẹnì sí ara yín wọn là ń fẹ́ òní ọ̀pṣẹ̀ sẹ́lẹ̀ màbẹ̀ yìí náà ẹ tán sálámà kálá mi sábà kí sábà tán sálámà ká á nì sí ara wa sábà nì sí ara wa á nì ìmánì ìmánì ló sì já wà lẹ́nu tẹ̀lé ìtumọ̀ sí pé sálámà tẹ́ni tọ́ọ̀mà tẹ́ni tọ́ọ̀mà sátìrì pé mùsùlùmí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh sọ eléyìí ni tọ́ pàtàkì nínú gbèsè ayé mùsùlùmí torí pa abẹ́rẹ́ wà lè jẹ́nà a ti rí lakọ́lẹ̀ rí wọ́n sọ pé ẹ máa kíra yín káàárọ̀ ẹ máa kíra yín káàtà ẹ máa kíra yín káalẹ́ ẹ máa kíra yín kú kalẹ̀ ẹ máa kíra yín kú sí àná ẹ máa kíra yín kú kíra yín kú sí òní ẹ máa kíra yín kú palẹ̀ máa dé ọ̀la lẹ́bi wà lè jẹ́nà pé kí ni ìrọ̀lá gbogbo rọ́tà wọ́n máa kà fún ògbéni débi ká. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh téèyàn bá ti wá gbẹ́sìn yìí ẹ̀ka tí wọ́n máa bínú lásán bí ìgbà tó ṣe wípé nǹkan ṣe. nígbà tó máa wọlé lọ bá bàbá rẹ̀ tó ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ó ní ìyá ẹni ọmọ sálámà ìyá ẹni ọmọ sálámà a ìyá ẹni ọmọ sálámà ẹ dáhùn torí kọlọ ntó lóore jù bàbá lòun ọ̀fẹ́ ó ní ìyá rẹ̀ kọlọ ọmọ fi yàn ọ bàbá rẹ̀ lónìí bá mi ẹ káàárọ̀ ẹ wà á sọ fún ó fi wá ń sọra rẹ nípinnu ntí gbé tí gbé náà bàbá ti fọyàn lórí kí fọyàn lójú ni àtọ̀ òsíjọ́ fọyàn lórí yọ fọyàn lójú ni kò ní ríran rí gbogbo ni máa pè dáadáa torí ẹ jẹmọ ẹja máa sálámà máa sálámà dáadáa síra wa ẹyin náà ó rí ẹni tó bá sálámà sí kó yìí ọkàn yóò ẹ máa bẹ lọ́n kíkà ìdá ọmọ sí ẹnì kan bá kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tó kú kọjá tó tó ṣe wọn gbẹgbẹ nù bí kò sì kó sùn wa ṣe títa ní òpè pẹ̀lẹ́ ẹnì kan bọ́lọ̀ tẹ́tọ́ mi ìyanu torí ẹ̀ ló jẹ́ pé sálámà ó ti lágbára jù ti máa kórè rárá yín tẹ̀ yàrá yín lódì tó bá tilẹ̀ sálámà tẹ̀ wá bára rẹ̀ ó ju sálámà tọ́ba fẹ́ parí ìjà pẹ̀lú ẹni tẹ́ ń jọjà wọ́tá ti sálámà kọ́má dáhùn máa sálámà ti kó fún asalaamu alaykum wa rahmatulahi wa barakatu yóò gbòdì sọ̀rọ̀ ọmọ torí tọ́ba tó ti tọ́ba tó ti lọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu baba sálámà alaykum kò sí wàhálà bẹ́ẹ̀ baba kò sí sálámà alaykum ni wọ́n ẹ̀rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣètọ́ ni ọkàn rẹ̀ náà sálọ náà dáhùn ọ̀dà wa alaykum salaam. ẹ dáhùn pé ẹ dáhùn tó díẹ̀ díẹ̀ àbúrí àṣetọ́ ní báyìí nínú sábàbí téèyàn máa fi ra ǹjẹ́ náà wọ̀ ètò àrùn tọ̀ àrùn kẹ́ ẹ máa fọ́ aláìní ló ń jẹ ẹ fọ́ aláìní ló ń jẹ ní báyìí ti le tó ní ìsinyìí báyìí ti tó ju agbára ní ni wọ́n jẹ kìí ṣe kẹ́ẹ̀fùn yàn lówó torí jẹ́ bá fún lówó wàláhì ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá fún lóúnjẹ ó ṣe tán láti di mùsùlùmí ó ṣe tán láti di mùsùlùmí nítorí pé ebi tẹ́ ẹ rí ebi ẹ ẹ bá ṣe tán láti lọ́fìn wàláhì ọgbà gbogbo wa ẹ dá sí ètò kan dáa ní ní òkè sàwa àwọn náà ń dàbí ni àwọn gbogbo orú yín gbogbo orú yín náà ń dàbí ẹlòmíín náà ń bẹ ẹnu yín ní ìtútù ń dàbí ẹtún bọ̀bá àdájì ọ̀pàtàkì púpọ̀ alùpùpù ṣe sábàbí táwọn yẹn ti ń gba ìlà eléyìí tá a ṣe níbẹ̀ lóṣù yìí èèyàn méjì lọ gba ìlà ní ìgbà tí wọ́n sọ fún apẹ́ni tí èsè mùsùlùmí náà ń gbà ní ọjà yìí àwa aláṣẹ ìdánwò ẹni tá a bá mọ mùsùlùmí ní ọ̀pọ̀ ìjà yìí lónìí ní tí èèyàn bá ti mùsùlùmí kọ́ rọra jáde àwọn kan jáde àwọn kan jáde àti ìdánwò lórí wọn ọ hàn pé wọn ṣe mùsùlùmí ẹsọ tí èèyàn bá máa fi di mùsùlùmí wọn di mùsùlùmí mo ní à ní ìfẹ́ mùsùlùmí ráìsì o dábàá pé ráìsì ló mú mi gba ìsìláàmù o wọn láwọn ọkọ àwọn tó máa ṣe lójú méjèèjì a sì kún wọn láwọn òwe oríṣiríṣi tí wọn máa kà léde Yorùbá tí ó tún dé fún ọgbọ ìsìláàmù wọn á ronú lọ pé tọ́lọ̀ ń bá ní ká rówó tekiní wàlúwàlú sọlá ọ̀pọ̀lọpọ̀ ọgbà yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìgbà ẹ dàpọ̀ ẹni tọ́lọ̀ ń bá bò títí ń dá ti tẹ́lẹ̀ ẹ tún fi kún tẹ̀ ń fi ń dá ẹni tí ò bá ti máa dá ti tẹ́lẹ̀ ẹ dàpọ̀ káwọn náà máa dá ti àwọn ọmọdé mójútó so àwọn náà wọ́n wà nítòsí tẹ́ bá tẹ̀ tí wọ́n sálùmọ́ sí náà bíi àwọn ọmọ yọjú sí ọ pàtàkì púpọ̀ ká fún yàn ló ń tẹ́lẹ̀ níbẹ̀ ní sábà tó tẹ̀yàn máa fi ra lùtẹ̀ náà kì í ṣe dandan kó tó ń tẹ́tẹ́ tìtì kìí ti ṣe dandan kọjá ìjẹ ti oúnjẹ tá ló ń jẹ jẹ kọjá oúnjẹ tí ń wù àwa náà jẹ kìí ṣe tá a kó nira kìí ṣe tó ti bàjẹ́ wàláhì kò sóúnjẹ tó kéré tó bá jẹ́ pé ẹ̀kún wà tẹ́lẹ̀ ọ́ méjèèjì lọ́ bá gbé fún yàn wàláhì àdó àlọ́ ó sì lé tara rẹ̀ rí kí ọ lọ ẹ sì mà pé tá a nílé táwa ń jẹ lóúnjẹ àní sáláì rí àlékún tó tó ẹ̀kún ọwọ́ méjèèjì dókítà a bá yọ fún yàn kò ní wá lára àìsí káwọn náà bu wa dáadáa lọ́dọ̀ ọ̀lọ́ ètò àrùn tọ̀ àrùn ká fún ẹni débi ń pa ló ń jẹjẹ wàlá ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó jẹ́ pé wọn eré oúnjẹ jẹ o ó lè jẹ́ kó oúnjẹ kan ní jẹ lójúmọ́ wọ́n ti ń jẹ ẹ̀mẹ́ta sàánù rẹ̀ kọ́ lọ́wọ́ bá aláàánú kó lè bá sàánù wọ̀ náà eléyìí pàtàkì ká mú má nǹkan tá a máa ṣe nínú gbèsè ayé wa nínú tí màá tún ṣe sábà bí káwá lè dáná jama ọ̀nà ní sílẹ̀tò ọ̀rọ̀hán kájọ kan ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí wa lágbọn bàbá wa lágbọn ìyá wa apẹ̀ka púpọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ èèyàn bàbá tó bí yín bàbá kan ló bí wọn o bàbá tó ti bí wọn tó bí àwọn ọmọ mi màmá tó bí yín bàbá kan ló bí wọn o bàbá tó ti bí wọn ó tún bí àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni bàbá ọ̀dọ́ máa bí ìyá náà pẹ̀lú ẹ̀ ẹni tó bí bàbá tó bí wa ẹ̀rí pé bàbá lásán kọ́ ìyá tó gbogbo àwọn ìyá wa wọ́n lẹ́gbọ̀n wọn lábúrò àwọn bàbá wa lẹ́gbọ̀n wọn lábúrò bàbá wa ní bàbá bàbá bàbá wa náà tún ní bàbá àwọn náà wọn lọ́mọ wọn lọ́mọ ẹwẹ́ àwọn mọ̀lẹ́bí yín nù ọ̀nbẹ nù wọn ẹni tó lọ sí léwọ̀ kó kẹfẹ́ ra yín ọ̀nbẹ nù mọ̀lẹ́bí ni àmọ́ lọ́n gbà pẹ̀lú fẹ́ ra yín tó gbogbo wọn náà ló sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn kí ni tó máa fi sokùn ẹbí pọ̀ máa sánà kí gbogbo dáadáa ọmọ jẹ́ máa dínà kí àbúrò ọdọdọ. sísokùn ẹbí pọ̀ sokùn ẹbí wa pọ̀ okùn ẹbí ẹni tó bá fẹ́ wà lùdánà ó kọ ẹbí ẹ̀ tó pọ̀ gbogbo dáadáa tó lè ti má fojú di kò sí mo tẹ̀lé kéré tó sábàbí dáadáa ni ó dé fún ọlọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ lẹ́dà ẹ tó kọ ẹbí yín pọ̀ ẹ máa sọ̀rọ̀ mọ̀lẹ́bí yín dáadáa ẹ má sọ̀rọ̀ wọn láìda kódà káwọn ọmọ akú yín wọn máa ta ìdá sí yín wọn máa ṣépè fún yín olórí ikú ni wọn àgbọ̀lẹ̀ sàánú ẹ̀ nìkan ẹ̀yìn ẹ̀wọ̀n ah, olórí ire làwọn fámìlì mi o kódà àánú wọn pọ̀ torí táwọn bá fẹnu kọ lára rẹ kí wọn wọ náà rọrùn wọn mọ fẹnu kọ lára wọn kí wọn náà dọmọ náà. ẹni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń sá fún ẹni tí ń fẹ́ni tí ọ̀fẹ́ fún òní wọn ń pè lẹ́ni tí ń sokun ẹbí pọ̀. ètò pé torí pé wọ́n wọ ìwọ náà wá wọn ètò torí pé wọ́n fún ìwọ náà fún wọn ni wọ́n sọ fún sokun ẹbí pé òtó kankan pọ̀ ń bẹ̀ ìwọ ń kàn fún wọn lẹ́sàn-án. mo rò pé yé wa ẹ̀hẹ́n ẹ̀ èèyàn bú ni ọ wọ́n máa pè wọ́n gbogbo wa ni asalaamu alaykum alaykum salaam baba alábàdá ni kí yín ọmọ ní bèrè alábìá yín ní kótó dọ́mẹ́ta àwọn ọmọ ń kọ́ àbí òye wa wọ́n dà sí wọn la àwọn ọ̀jẹ̀ pè ọ́ láyé ẹ ọmọ àti kọ́kọ́ pè yẹn lọ kò lọ́yàn rí òróró èèyàn náà ni ò pè yẹn so eléyìí ń bẹ́ẹ̀ nu pé ẹ̀ ń sokun ẹbí kọ́ ìmọ̀ àti sábàbí tẹ̀yàn máa fi wà lẹ́nu nínú sábàbí òun náà ni pé ọ̀dà ìjà báyìí. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم استغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله dájọ́jú أنا لا mẹ́ọ̀ إناني أو ما يا tí ọlọ́wọ́n bá bò láti rí láti lọ sí tí ti ń lọ lọ́kọ̀ọ̀kan tẹ̀jẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá mú wọn lọ lálàáfíà ó mú wọn lálàáfíà ó fún wọn níṣẹ́ tí wọ́n lọ sí ó fún wọn sí lálàáfíà ti tún padà bọ̀ sáàrin wa náà lálàáfíà adúpẹ́ fọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá tó mú wọn lọ dáadáa tó mú wọn tó mọ wá bá wa lálàáfíà àwọn àbí náà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù gba iṣẹ́ níjọsìn lọ́dọ̀ wọn kọ́ mẹ́tì kọ́ sí tiwọn lọ́wọ́ ẹ̀sán tó bá máa ń sàyẹn lórí iṣẹ́ hajj tá a bá ti ń torí tọ́lọ́ nìkan eléyìí tí ọjà bí àlùjẹ́nà fi wọn ẹ̀sán tó bá máa fi tó bá ti hajj rẹ̀ nítorí tọ́lọ́ nìkan eléyìí tó túmọ̀ pípa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ wọn wà á dà gẹ́gẹ́ bí wọn bí wọn ti fún wọn pàdánù lẹ́yìn náà lílọ hajj ìgbésẹ̀ kan pàtàkì ni nínú ayé a gbọ́dọ̀ kíyè sára àti lọ hajj ìjọsìn ni bá lọ títẹ hajj nítorí má sì jẹ́ ẹni tó lọ sí hajj nítorí káyọ̀ lè bá a gbọ́ fún lè bá a mà kíkọ́ lọ sí ṣe hajj nítorí kọ́ banilẹ́rù fọ́pọ̀lọpọ̀ ìgbésẹ̀ hajj wọn fáàrí lásán wọn fẹ́ máa fi ṣe fùkẹ́ lásán làwọn lọ fún táwọn èèyàn lè bá a mà ọ̀ ní ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ah, ọ̀dà àràbọ̀ mi ìgbà bọ̀ gbà wà lárabà ń dọ̀ ẹnìkan tiẹ̀ lọ gba ráìtì wá ẹgbọ́n torí ká ẹ lè bá a mà kọ́ lọ torí kẹ́lẹ́ bá àwọn kọ́lọ́ àwa náà lọ àmọ́ alódò ọba pa àlọ́ àjì àmọ́ alódò ọba ti wá lẹ́yìn náà mọ̀ pé alódò ọba ńgbà wọn lé súlẹ̀ ńgbà wọn lé súlẹ̀ àwọn ọ̀nà pẹ́kọ̀ bí ẹnu sàn sí ọba tó bẹ́ẹ̀ náà lẹ sọ̀dọ̀ àti kí ni ẹ̀sìn lọ́lọ́ sí ẹ̀sìn lọ́lọ́ sí wọ́n tó yẹ kó máa bẹ̀rù dọ́jọ́ kú pé kọ́ lọ́wọ́ fà lọ́wọ́ rẹ̀ sówó la fẹ́ rò àbí wàhálà sówó la fẹ́ rò àbí wàhálà owó tí òun ń wàhálà tó ti pé kọ̀lẹ́gbẹ́ ìnà alálàájì tẹ̀ kó tó di kórì sẹ́yìn torí ẹ̀ ẹ jẹ́ ká kíyè sára o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ rí kékeré tó lọ sí hajj àwọn oríṣi pálapàla ségesège rádaràdá lè wàá tó ti sí yín o ẹ pàdé o torí pé àmì kan wà táwọn akíyèsí nínú gbogbo sẹ́sẹ̀ máa ń ṣe láyé tọ́lọ́ ń gba àbí ọgbà kó lẹ́sìn mọ̀ kọ́lọ́ ń gba sẹ́ẹ̀dọ́sìn àbí ọgbà.

wọn sọ kọlọ ń bá jù rẹ ọwọ adé tán ọ̀n bá jù tẹ̀sínà ọ̀n bá jù mutí ọ̀n bá jù tọ́tí ọ̀n bá jù ọ̀n bá jù tatẹ́tẹ́ ọ̀n bá jù tẹ̀gbẹ́ oṣó ọ̀n bá jù ti ẹgbẹ́ ẹ̀mẹ̀rẹ̀ ẹgbẹ́ àjẹ́ lẹ́bọ̀ lóògùn adúgbòtìfá ọ̀wọ́ alọ́rọ̀ ṣe àti àti kìnìkan ọ̀daràn èèyàn èèyàn kéèyàn tó yẹ kó ń ná kókókó torí ìdílé ọ̀dọ́ wọ́wọ́ àwọn.

kọ́ńkálukó fira rẹ̀ léèrè báwọn pé ńgbà tó ti dé nìsín ẹni tó pè ọ́ lálàájì ó ti dunnú sí ó fún lómi zẹ́mzẹ́m ẹni tó ní sẹ́ ẹdí dáadáa ọlọ́wọ́ gbà lẹ́sìn ọlọ́wọ́ gbà lẹ́sìn hmm? bàbá mi dá ẹ káàbọ̀ ẹ kí n sẹ́ gbọ́dọ̀ ẹni tó ẹ pé ń dùn pé wọn ò kó lálàájì kò sáájú rẹ̀ kọ́nà ẹni tó ti tó gbogbo ẹsẹ déédéé lọ́dọ̀ rẹ bọlọ mọtẹ fún ọlọdà fún balẹ sùn àwọn olólórí rẹ ẹni pé tí máa dé ká fẹlì àwọn ìṣe kéékèèké báyìí Ọlọ́run ọba ọdẹ yìí wà ó fi pé tiwa lẹ́nu eyín mélòó lọlọrun dá sí alẹ́ nu méjìlélọ́gbọ̀n alhamdulilayi ewúlẹ tó lọ kàn ńbẹ dálì eyín dínkù ni wọn ní kó lè dá wọn màlì ẹ ẹ ṣe tó lọ lọ ńgbà tó sọ láti ní sẹ ẹkọ sagbárí pé mo sọ lè ẹni tó ti sọ láà sẹ ẹkọ sílẹ̀ ńgbà tó sọ yàmù rọmọdán sẹ ẹkọ sọ ẹkọ sáyà mo rò pé yẹ wa ìjọsìn lédè kìí ṣeré ọ̀tọ̀ làtà ọ̀tọ̀ lẹsìn ẹ má gbégbé kúgbé wa bá ìlà. lẹ́yìn náà ọ̀rọ̀ pé mo ti ájì ń wọ ti rà ní. a mọ́sálásí kí ni o tún tẹ lọ ti ilé wọn wọn wọn tí ò wúlò ẹ má gbé wọnú Islam. o ti wá ha mọ́ gbogbo ará àdúgbò gbogbo ará lé yín pé tọ́ lẹ́nu mi ti dẹ́nu àtẹ́ ogójì ọjọ́ lẹ́yìn ìgbà gbogbo kẹtẹkẹtẹ yìí kò sínú ẹ̀sìn Islam Islam very very simple Mgbasa tó lọ Islam ò ní ọ̀pá tí àdúrà nígbà tó dé kò tún ní ọ̀pá tí àmọ́ àwọn jẹ àwọn àpòǹjẹkújẹ wọn ò ní sọ fún tọ́lá kò sí lákọọ́lẹ̀ fi tí wọ́n dá Islam mọ̀ ní dànù. alálàájú ọ̀dà bọ̀ alálàájú ó lè lóun wọ mọ́sálásí bí àwọn obìnrin táwọn náà bá bímọ ọmọ bá péjọ kan wọn lù wọn wọ kí ni àwọn wọ mọ́sálásí yóò bá lẹ̀ wọ́n lè gbàlù àti kàkàkí lónìí tí bèrè ọmọ ọfọn tí wọ́n máa sọ ìlú báńkì síndì tára tí wọ́n máa wá tí wọ́n máa sàkótó dó tí wọ́n máa lulu títí tí máa wù ẹ̀yìn pé àwọn ọlọ́fẹ́ràn mi tọ́tẹ̀lé yìí làwọn náà máa ń tàdínkùkẹ́ wọ́n máa ń kọ̀dínkùkẹ́ wọ́n máa ń ta kó oríire òní abá kó oríire áà yóò bá lẹ́wọ̀ eré la ń ṣe kì í sẹ́. táwọn àgbà ń jó mọ́kàtẹ́ lọ náà àbóòrí eré ẹjọ́ wọ kàábà ni. tóbi wá jẹ́ pé kìránù lẹ́fì wá bàtẹ́ rí jẹ́. wọ́n mọ̀ dà mọ̀kọ́ lọ àti tọ́lọ̀ ọ̀mọ́ ọ̀nì ọlọ́ọ̀mọ̀kọ́ lọ ni. ọ̀n rẹ̀ jẹ́ oríṣi eléyìí àwa ń bẹ lọ́n fún yín kọ́ lọ́n gba lẹ́sìn lọ́dọ̀ yìí ẹni tó ti wá lọ́rí náà kọ́ lọ́n gba tiẹ̀ náà ẹni tí ò tí ì lọ́rí ọlọ́run ọba kó sí rọrùn fún wa láti lọ ẹni tó ti lọ́rí ọlọ́run má ti lálọ́ ma gbogbo ọlọ́run kó gbọ́ wa láti rí àtọkọ àtìyàwó àtọmọ àti bàbá àtìyá ọlọ́run kó ti àti lọ hajj ní rọrùn fún gbogbo wa onáà ní ká máa ṣe àsọlá tó fọ́ gàá wa anabi tiwa anabi muhammed sallallahu alayhi wa sallam tọrọ lọ àtàwọn mọlẹ́kà rẹ̀ náà wọ́n ń ṣe bẹ́ẹ̀. allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم اغفر لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ووحد صفوفنا اللهم وحد صفوفنا اللهم وحد صفوفنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر